الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا صالح من الصالحين ولا أحد من خلقه له التصرف الكامل في خلقه ينزل البلاء لحكمة إلهية بالغة فيكفر به سيئات قوم ويرفع به درجات قوم ويجعله عاجل عذابا عاجل عذاب لقوم أحمده على هذا التصرف وأجلله على هذا الكمال وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذا الذي أوصى به ربنا سبحانه وتعالى من كان قبلنا قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا ربنا سبحانه وتعالى دعانا إليه على ألسنة رسله فمن أجاب فقد أفلح وسعد ومن أبى فقد خاب وخسر إن ربنا سبحانه وتعالى كل يوم وفي شأن يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب هو المحيي وهو المميت وهو الحي القيوم ليس له شريك في ملكه وليس له ولي من الذل فإن الله سبحانه وتعالى سبق أن نظر إلى الأرض فمقتهم عربهم وأجمهم إلا بقايا من آل الكتاب كما جاء من حديث عياض ابن عمار المجاشعي والحديث مخرج في الصحيح إلى من مسلم رحمه الله تعالى وبعد بعثة رسول الله صلى الله عليه وسلم هذا النبي نبي الرحمة كان يدعو ربه كثيرا أن يرفع العذاب عن أمته في الدنيا والآخرة وألح على ربه كثيرا في أن يجعل أكثر أهل الجنة من أمته وهذا مما أبكى نبي الله موسى ليلة أسري برسول الله صلى الله عليه وسلم وعرج به فمر رسول الله صلى الله عليه وسلم بنبي الله موسى ثم أعلمه الله وأراه أن من يدخل الجنة من أمة هذا النبي أكثر ممن يدخلها من أمة موسى فبكى موسى فقال هذا غلام بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها من أمتي كيف لا ادخل رسول الله صلى الله عليه وسلم دعوته لنبيه بل لكل نبي دعوة مستجابة وكذلك جاء من حديث أبي برة رضي الله تعالى عنه أرضاه والحديث مخالف المسلم محمد بن الصحيح رحمه الله أن رسول الله صلى الله عليه وسلم قال إن هذه الأمة إن أمتي هذه أمة مرحومة ليس عليها عذاب ولا عقاب وإنما عذابها في الدنيا في أي شيء في القتل والبلابل والزلازل أمة الإسلام إن الله سبحانه وتعالى ينزل البلاء في أي وقت شاء متى شاء كيف شاء سبحانه وتعالى فيؤلف به من شاء ويبقي من شاء ولكن لحكم إلهية مختلفة لا تدركها عقول الناس ọ̀pẹ́ni فرعون بعد tó المسلمين أترى لكم mùsùlùmí àtọrọ النبي ìkẹ́rọ الله عليه وسلم

gbogbo gbà náà lára wọ́n tí Allah subhanahu wa ta'ala wípé kọ́ dákùn kọjọ́ gbogbo bàtà ló láyé kó jẹ́ wa kọ́ dáadú wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ kọ́ wa àti ikú níbi wàsọ́yà ṣùgbọ́n wọ́n bá fẹ́ jẹ́ lára ọmọ tó sì fẹ́ jábọ̀ rẹ̀ fún Allah subhanahu wa ta'ala tó fi ọmọ ìṣẹ́ àmánà yọ́ mọ̀ wá tẹ̀lé oore tọ́lọ ń gbé wá bá wa yìí kò kú sejú wa ṣùgbọ́n náà sọ àtàlá ìrẹ́ wà pẹ̀lú àwọn àlàmẹ́rí Lukman débi ọ̀rọ̀rún ọsọ fọmọ rẹ̀ hawa sọ bí ànábì ṣe pàtàkì irun ìtó ìyẹn là ń bábọ̀ wẹ́rẹ́ wọ́n àtàwọn èèyàn rẹ̀ ibi adé ní jẹjọ nu níbo ní ẹ ti ń bọ̀ kí ló fòrò yìí a ní máa bá kútùbà lọ́mbẹ̀ lẹ́nu àtúgbò gẹ́bà sọ fún àyípe tí ń jẹ́ kútùbà òun náà ni ìbánisọ̀rọ̀ tí ó máa wo àìsàn tí bá ti ń ṣẹlẹ̀ láwùjọ lásìkò kan lásìkò kejì kèése tí ń lẹ̀ àwọn bàbá wá ń jọun kọ́lọ̀ wọn bá ní fi orí jí wọn kọ́ bá ní gbàgbọ́ wọn nígbà tí ìmọ̀ ìpọ̀ tí àtìyàn bá ti mú pé útúbà jímọ̀ wọ́n ti kọ́ ọ́bẹ̀ wọ́n ti bá wọn pín lóṣooṣù wọ́n pín lóṣooṣù kọ́dà ìntọ́lọ́gbàdà táwọn èèyàn nídìí àti mọ ìdí ẹ̀ ìbá àṣẹlẹ̀ ń lù ó ti wútú àtìwọ́n kà fàádìí alíwútúbàtù àtàlìsàtù fi ṣáàrì rájàbù eléyìí ní túbọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní oṣù rájá tọ́bá tó lọ́dún mi ti ń bọ̀ náà iná ìwọ̀n ọkà bọ́tú lọ́dún mi ṣùgbọ́n máa nà kútùbà kọ́ yẹn wọ́n sìn bí wọ́n ṣe rí náà rí ma kọ́lọ̀ ń dákùnkọ́ bá ní gbàlọ́ kọjá wà náà lábọ̀ rí àwambọ̀ kí wá ní in ọmọ jẹ́ kútùbà báyìí a ní ànábì sallallahu alaihi ọlọ́run ti parí gbogbo sẹ́ni salawatu rabbi wa salamu lọ́nà wo ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ó ti dá wa lójú wípé coronavirus ó ń kan kan ti China kò Italy kò rújú pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà ó ní tó bá wọ ìlú àwọn láàrin ìṣẹ́jú kan kò lè lo ìṣẹ́kọ́n tí ó fi kú ẹ̀dá lè sọ bẹ́ẹ̀ sórí bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọlọ́run àbọ̀ ṣùgbọ́n láì tí ìpẹ́ sísìn tí èpè ọ̀sẹ̀ kéèpèjọ márùn-ún kìgbẹ́ mẹ́fà bí ìjọ kan méjì síra wọn báyìí wọ́n ń fi rinlẹ̀ wípé ó ti wọ nàìjíríà kọ́dà ó ti wọ èkó àti ẹni ọkọ̀ wá láti ìpínlẹ̀ àti kó wá alákúnlé gbogbo èyàn kí ni èyí tó jẹ́ solúsẹ̀ ẹ̀sìn tiwa tààtọ̀ pé àdúgbò ọlọ́run wá fi fọ ilẹ̀ mọ́ níbi tílẹ̀ ti dọ̀tí ni ó fi ànábì ó fi tún ìròrí wa sí ó fi ànábì ó fi tún ìgbàgbọ́ wa sí alọ́sọ̀tálá ó fi tún sí salawatu rabbi wa salamu alayhi insha allahu ta'ala kútúbà yìí yóò fẹ́ gbọ́wà tó kútúbà bíi mẹ́fà ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ tánàbì ti kọ wa ní duawu a kọ̀ yóò fún wa lẹ́yìn júmọ́ àmọ̀kọ̀ dáman á padà túnmà rẹ̀ náà o ṣùgbọ́n tá a bá ní a máa bọ́lọ̀ kọjọ́ pín bàtàbá tó parí kútú báyìí o látò fún aládùúwà yẹn ọjọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ am ààrẹ tọgbalégoko alwaba àtọ̀rún wọ́n tún kò náà ní ààrẹ tọgbalé tọgba oko hmm. kí ló fà á tí wọ́n fi ń pe tọ̀rún bá náà tọ̀rún àwọn bàbá tún mọ́ ń túlẹ̀ Yorùbá wọ́n ní ìgbóná ṣé ìgbóná ni tọ̀rún ìntọ́jọ bẹ́ẹ̀ rún bẹ́ẹ̀ ìgbóná kọ́ ni tọ̀rún àwa fẹ́ kẹ́rì wá lórí ẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ láyé lẹ́nìí ìmí ilé kó bá wájú ọlọ́run ti ọba ti fi fọ́ ni o ni o ẹmọ́ wà bá wọn báyìí àwọn ti ti bísà wọn pa sẹ́mẹ̀ wà gbọ́rọ̀gbọ́ bá wọn ẹ̀ẹ́sẹ́ kí ló mú àti bẹ́ẹ̀ afẹ́ kíyà rẹ̀ jẹmọ́ àkàkọ mọ́sọ́wọ́ Allah subhanahu wa ta'ala alágbára ni ó sì máa ń ṣe nǹkan pẹ̀lú àwọn ìgbé yẹ tiẹ̀ tó tó kọjá ọgbọ́n ọgbọ́n náà máa sọkó Allah wata wa ta'ala ó ní máa ń sọ àdánwò kalẹ̀ láti sánmà nítorí àwọn àbí kan tọ́pọlọ wa ò lè kó tán yóò sọ kalẹ̀ àwọn kan bá lọ láti jẹ́ kó máa jẹ́ ìjìyà fún tí ó sì sọ́ọ̀pù ya tàlìkì àmà yẹ́ máa ń sọ̀rọ̀ nípa coronavirus clinical virus ẹ̀rù ń bà àwọn èèyàn ọ̀ràn táwọn èèyàn ń dálù wa yìí tọ́lọ́mbà ti bẹ́ẹ̀ bá wa lò pẹ̀lú bínú rẹ̀ in tó ju kòrónà lọ ń bẹ lọ́dọ̀ náà kéyìn owó tuntun lé ìjọsìn kọ́ sọ pé ẹ̀mí mímọ́ sọ fún pé gbogbo ẹtí mẹ́lẹ̀ ìjọsìn fún ọmọ ìdìmọ́ra wọn obì olóbe ọkùn ọlọ́pẹ̀ tánàbì ní kẹ́nìkọ̀ọ̀kan yí kọ́ tẹ́rí ẹ̀lẹ́ wọ́n máa fi abẹ́rẹ́ go lórí wọ́n dánrí fún wọ́n tó wọ́n fa abẹ́rẹ́ sọ orí ẹ̀ kìkìkìkìkìkì torí ń fi wá dẹ́jẹ̀ bí se ń ta ní ro ní ń fọ́ àníbì níbo se gbórí dùn ohun àti rírà tí rí mẹ̀ tí ń fara mọ́ khairun lahu min an yamassa imra'atan la tahillu lahu wallahi tí ń se ó lóore fún jù kọ́lọ̀ rèé fara kan obìnrin tí èsẹ̀lẹ́tọ̀ rẹ̀ lọ wọ́n ni kò dì ọ kọ́kàn fara kan gbogbo wọn tó ń bọ́yàwó yàwó lọ́wọ́ ọmọ sọ pé tàwọn àfáà ti le jù tí a ò lè tí gan ló lè ebi náà lọ lákòjọ èpè sọ́mọ̀lẹ̀ yàn gbèrè ẹ̀sẹ́ ṣùsàṣù o gbogbo ń tọ́ bá wẹlẹ́ ló lè fẹ́nu ẹ̀ sọ arọ́lọ́n ti sọ tí ẹ̀ ó ti fi rán nẹ́bì tí a wọ́n ní ọmọ bòbí olóbìn lọ kọ́ ọmọ farakí obi olóbìn ní farakí ti pé mọ̀ ń gbádùn rẹ̀ ńlá ń sọ ọ yẹ kí ojú tí ọ fún mùsùlùmí annabi ní alhaya ojú ti sẹ́ ń wọ́n wal iman inal haya wal iman ojú tí àti imani kúrìnà ma'an àti sẹ́mọ̀ lọ́n ti pàmídé jùpọ̀ ojú tí àti imani idha rufi'a ahaduhuma rufi'a al-akhar tẹ́ bá ti rí kan ní ríkejì láìláì èyàn lè ní mani kọmọ ní ìtìjú láìláì èyàn lè sọ ìtìjú nù kólòó ní mani àmbọ̀

tẹ́ ẹ̀ bá ti rí mọ́ni ẹ̀nì ojú tẹ́ ẹ̀ bá ti rójú ẹ̀nì rí mọ́ni arọ ọ̀ràn táwọn èèyàn dá nìyẹn tó wá sọ wípé ọmọ tí ń jówó fáwọn èèyàn ó ní mọ́ni ẹni tí ọmọ báwo bí ṣe nú ọjà yóò máa fọ ọkùnrin lọ́rùn yàwó gbogbo ẹwẹ́ fún

àti káwọn àfọ́ sáma dáalé awambo Allah subhanahu wa ta'ala ima ń sọ àdánwò kalẹ̀ láwọn àfẹ́fẹ́sọ́ kejì nítorí àti fi ṣe ìjìyà fáwọn èèyàn kan tí yàwọn òsì tún sọ́ọ̀pù àlìkì àmà àmàwàmẹ́ a ti máa sọ àdánwò kalẹ̀ láti lè fi jẹ́ ìpa ẹ̀sẹ̀ fáwọn èèyàn kan wọ́n bá jí àtàlìkì àmà a sì máa ṣe ní ìfigbé oore ẹlòmí ìga nínú àti àtújọ́ rẹ̀ rẹ̀ pé ó tún ó sì wá dé bá dára lọ́dọ̀ mi mo fi ìwọ yìí mo fi ọ́ la títì fa burú láyé ń sì kí ọ lálìkí àmà àwọ̀mọ̀ alúwàbà àjàkálẹ̀ àrùn kí ni wọ́n fi ń pò ní àjàkálẹ̀ àrùn nítorí pé tó ń bá dé yóò máa mú àwọn èèyàn lọ pẹ̀lú kí afẹ́fẹ́ wọn wà polluted pẹ̀lú àwọn nǹkan tí ara wa kọ̀ wọ́n fi hàn ká mú wọ́n sì kankan ọba ni wọ́n ń kú ó lè yí máa omi ta omi tẹ́ mú inú o yóò sáàjẹ̀ wípé ìrẹ́kú kankan náà ń pa àwọn èèyàn lásìkò kankan náà wà bá wù ní kọwà sóòkọ tí àwọn bàbá náà yé pé wọ́n a pè mí ní lùkùlùkù ó ní ẹ̀yìn ti dáyé láyé lùkùlùkù sẹ́yìn ti dáyé láyé kìníkan oríṣiríṣi àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ láwọn àsìkò sásìkò kejì fine atọ́rùn ní tiẹ̀ àwọn apá kan ní ìbàjẹ́ tó yí mọ́ afẹ́fẹ́ àtàwọn kẹ́kẹ́ lára iní máa bí òun náà ṣùgbọ́n kò sí definition táwọn medical personnel ilé fún tọ́ọ̀rùn láìláì wọn ò lè gbọ́yé afẹ́ni tó dátọ̀ọ̀rùn tọ́wọ́ sọ pé in ti ń jẹ́rẹ̀ ọwọ́ fi lé ànàbí rẹ̀ tí ó sọ fún alẹ́nu ibẹ̀ ńlá ti láti rí rẹ̀ àwambọ̀ tọ̀rúnù ànàbí ní kò ní wọ Mẹdínà هذا الذي جاء من حديث الذي أخذه من بخاري من حديث أبي هريرة رضي الله عنه أرضاه النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة المسيح ولا الطاعون masiu dajjal olójú kẹtí ń bọ̀ gbẹ̀yìn ìgbà tí ó wà á dayérú àdébìnrin bí ó ṣe káàkiri gbogbo ayé tó yìí tí ó dà sí tìǹà ilẹ̀ kò ní wọ Madina kèèso nìkan wàlá tọ̀ọ̀rùn bákan náà tọ̀ọ̀rùn kò ní wọ Madina awáfẹ́ mọ̀ tọ̀ọ̀rùn ṣùgbọ́n bọ̀ aliwaba medina ìjà rẹ̀ rí wípé ìlú wàbáwù ni arùdùn wàbá arùdùn mọ̀wòbúà arùdùn wábíà arùdùn múbíà gbogbo ẹ̀rọ àbámọ́ wí medina ìlú tí àjàkálẹ̀ àrùn pọ̀ bẹ̀ ni kílẹ̀ rí wa jẹ́ àmìn hadithi umil mu'minin aisha radiyallahu ta'ala ana ardaha ó ní qadimna faida hiya ardu wadi'a imba ta de madina akwo maka de madina ah ko sento fe sa retan no wa ta ti maka wa ti madina nitori pe ilu ni ti a fe fe be oba wa mu iti n fe ni agbara o be kunda n gbata wara maka ti de madina gbogbo mu madina wo le afọmikan. onílẹ̀bírù rúnmá ibà ni abakiri olónitọ́kọ bilalu olónitọ́kọ bilalu náà tí nǹkan bá ti kala tó bá fẹ́ gbé àwọn kèfètì tépè yọ wà ní ah, akhrajuna ila ardil waba níbo náà kèfètì fẹ́ gbé bàbá yìí ẹ sì lè akú olùwàtà tí ń tẹ̀mí rọrùn ẹ lè awá sí ìlú alájàkálẹ̀ àrùn Mẹ̀dínà gbóná wọ́n nínú tutù afẹ́fẹ́ ẹ̀bẹ̀ kọ̀bá láàmú ara ni wọ́n tọ́yìn ẹ̀rí kanú lára ẹ̀rí tá tó túnmọ̀ pé Madina ìfẹ́ ìlú tí ibi ọ̀fararọ òun ni lọ́wọ́ bẹ̀rẹ̀ jẹ́ àfi sahihayn من حديث أنس المالك رضي الله تعالى عنه قل قدم ناس من عقل أو عرينا وفي رواية بالجزم قدم ناس من عقل وعرينا àwọn àwọn èèyàn kan àwọn kan wá rúkúlù rúkílù àtinú àwọn uraina uraniyun ti ń bẹ́ ń bẹ̀ wọ́n jẹ́ mẹ́jọ bẹ́ẹ̀ tó wà nù rìwáyà mi lápẹẹrẹ bí ká sọ wípé àwọn ẹ̀gbá àti ẹ̀gbàdò wọ́n wá mẹ́jìnà àwọn ìsáde ìgbẹ̀dẹ̀ mẹ́jìnà a'lanu islamahum wa baya'u rasulallahi sallallahu alaihi wasallam wọ́n gbà islam wọ́n báyà nùsọ̀ àfẹ́lẹ́m ṣùgbọ́n wọ́n kọ́ gbá kágbẹ̀ wà láti ìlú wọn gbé Mẹ́dínà fàjìtáwùlì Madina fàjìtáwùlì Madina ìṣtáwù lẹ́rọ̀ lọ́wọ́ aljawa ààrẹ kan ni tọ́bá ti múyàn inú ọ̀sá ma wú ìṣtáwùlì Madina apákan nínú ẹ̀tùpọ̀ pé ìsáúbàlúwà ìsáúl madinata wàsáukọmọ́wà wàsáúbàlúwà madina ọ̀bá láàmú kẹ́kẹ́ nínú wọn bá wúlé tẹ̀lẹ̀tẹ̀ araba nẹwọn ní ẹbá kúra wọn jọ fàjáwù rasúlàláyì sallallahu alaihi wasallam wọn bá bá nabi annabi sallallahu alaihi wasallam islam náà lágbàtà wa kò sí tó gbé wa sí ẹ̀wọ́nú wa báyìí ha sáwọn wà kú báyìí ha ẹ̀sì wà wù aróòkó ní aróòkó ní ọ̀dá fa àmọ́rọ̀ làwọn anìsàfẹ́lán bilqa ó sì ni ẹ máa wá lọ sí àdúgbò bí táa kó àwọn ràkùnmí sí ṣùgbọ́n

tàbòsú méjì tàbí mẹ́ta tó bá ti ẹ̀sáyọ oṣù mẹ́ta làbú ni wọ́n máa pè nítorí wípé wọ́ra rẹ̀ ọ̀pọ̀ ní táìmù yẹ̀rọ mọ̀ fásitì láti wá fine lè annaha qaribatu ahadin bil wilada torí ìbímọ rẹ̀ pẹ́ kèétí ìdìpọ̀ mọ́ sẹ̀sẹ̀ máa fàáfàáfà kí wàrà tó jáde mẹ́ anẹ́bì ni tí a bá tọ́dọ̀ yàtàr ẹ sọ fún wípé àwọn àràkùnmútọ́ ẹ̀sẹ̀ bímọ torí wọn mo fi ní kẹ́ máa bọ̀ tó sí ibẹ̀ wà amarahum an yashrabu min abwaliha wa albaniha àníbí wá ní gbogbo tẹ́ bá fẹ́ máa jẹ kó kéré ṣùgbọ́n tẹ́ máa mú lọ́gbọ́dọ̀ pọ̀ kí lẹ́ wà máa mú ẹ máa mú wàrà ara fún mí ẹlọ mú wọ́n mú wọ́n ń tọ́tinú wọ́n ya kókò jáde díẹ̀díẹ̀ ara wọn bá ń ya falamma sọ́ṣù nígbà ara ya ẹ̀sẹ̀ tí wọ́n fà nábi kọ́tàlù rọ́yàn sàfẹ́lẹ́m ẹ̀yìn tí ń bá nàbí ìdáyẹrẹ yàsá wọ́n bá mú wọn pa ọ̀nà wo ní ẹgbà pa wọ́n gé ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n gẹ́ sí òsì wọ́n wá mú èso wọ́n kìbọ̀ náà wọ́n wá ti létòrò fún fàjẹ́ alìkọ́bọ̀ fi awọ́lì nahar hannibi ó tètè máa kọmọ kankan torí pé kèése ní Mẹ̀dínà kọ́dà bí 7 miles ní bẹ̀jẹ́ sí Mẹ̀dínà níbi tí wọ́n ti mọ́ ikọ̀ tí ó wà wọn lọ lọ́bá gbìyàn jáde ọwá mú sọ̀hábíyùn jẹ́lẹ̀ à ń pè ní Kuruz ibn Jabir al-Fihiri ó ní ìwọ ni ó àwọn èèyàn yìí wà ayyan ma'ahu ishirina farifan àníbì tó wá fún ní àwọn tí wọ́n mẹ́sí gidi dada 20 Kuruz líìdì wọn ní bá ń lé wọn lọ wọ́n sàpadà rí ẹmú wá padà wọ́n rí gbogbo wọn kó wọ́n ni àkódé ìtàn yóò insha Allah rahman a parí ẹ̀njọ́ mi torí pé ní àwọn ìdájọ́ kan tó ní bá ṣe ṣùgbọ́n kí la fẹ́ fàyọ níbi ìtàn ni wípé Madina ìlú tó kún fún àjàkálẹ̀ àrùn ni tọ́yì tó bá wá jẹ́ pé wà bá wọ Madina kódà Madina gan ìlú tí ń sin wà bá wù ní tí ń sin àjàkálẹ̀ àrùn àníbìsì ní tọ̀húnù ò ní wọ Madina aha a jẹ́ wípé aliwabawo àti tọ̀ọ̀rúnù wọ́n ti yàtọ̀ síra wọn fine tọ̀ọ̀rúnù tàà tó wá ń sọ yìí a máa tẹ́lẹ̀ kẹ́nà tọ̀ọ̀rúnù yẹ́kọ̀ọ́rú tààrọ̀tán tí àádọ́lì fùsùn fi sánà tẹ́ìmù tí wẹ́dà bá dáa jù gbà mí tọ̀ọ̀rúnù a máa tẹ́lẹ̀ báyìí yakọ̀wò fi asọ́ṣìlì bìláàdì hàwá an wá àfìyàbì ha máa an a máa ṣẹlẹ̀ nílùú tí afẹ́fẹ́ ẹ̀bẹ̀ píọ̀ a sì máa ṣẹlẹ̀ nílùú tí omi ẹ̀bẹ̀ tó píọ̀ tọ̀húnù tó máa ṣẹlẹ̀ mẹ́ wọ́n sì pẹ̀ tọ̀húnù fa ní gbóná wọ́n pẹ̀ tọ̀húnù fa ní àjàkẹ́lẹ́ àrùn a nǹkọ́ kí wá ní tọ̀húnù tọ̀húnù yìí a ní àwọn tí ń jẹ́ dókítà ò lè mà coronavirus àtàwọn fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́sì mi kọ́sọ̀ pé lòdì dìsísì a ma wá ibo la fẹ́ kàn sí ibo ni tọ̀rún wa já a fi ìdàmà Bukhari rahimahullahu ta'ala an tariki Ibrahim ibn Sa'ad Sa'ad ibn Baqqas ọmọ rakan bẹ̀tí jẹ́ Amir onáà ní riwaya iná lọ́dọ̀ àtọ́ rakan bẹ̀tí jẹ́ Ibrahim Ibrahim wa ni baba àwọn kan Usama bin Zayd, ó ń bá bàbá àwọn sọ̀rọ̀ wípé anábì sí sọ̀rọ̀ kan o kí sì lò bí ọ̀rọ̀ yẹn inú bí Usama lérè pé sọ gbọ́ pé sọ nǹkan nípa olóngbọ́ ah, o إذا وقع بأرض إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم بها فلا تأخذوا منها طاعون تباري طبع طبع يسأل نلو تباوة sorry tẹ́ẹ̀bá gbọ́pọ̀ ń ṣẹlẹ̀ nílùú kan ẹ gbọ́dọ̀ lọ bẹ̀wò tó bá ti jẹ́ pé ìlú tẹ́ẹ̀ wà ní ti ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ jáde mẹ́ awambo hmm. ń bọ̀ nínú èdè máa ń lo tọ̀ọ̀rùnù náà fún wàbá ṣùgbọ́n tá a fẹ́ fàrọ̀ wípé kúlù wàbá ń tọ̀ọ̀rùnù wọ́n lẹ́sà kúlù tọ̀ọ̀rùnù gbogbo tí wọ́n ti pè ní wàbá tọ̀ọ̀rùnù náà ni kèése gbogbo waba òní wàbá wọ́n lè coronavirus wọ́n lè pè ní wọ́n lè pè ní wàbá ṣùgbọ́n a tún fẹ́ já mọ̀ wípé nǹkan tó ń bẹ nǹkan ṣe bí kòrónà lẹ́fẹ́ lansáfí in tó tún lè jùlọ tó wà ṣùgbọ́n ọ̀nọ́mà tọ́lọ̀mbá wa múrú ẹ̀wà kí gẹ́gẹ́ ní máa tẹ̀lẹ̀ àkọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam ní títọ̀ ọ̀nà bá tẹ̀lẹ̀ bí lọ bẹ̀ o bá wá ń ṣẹlẹ̀ nílùú tẹ́yìn gangan wà ẹ má jáde kó ń bẹ wàbáwù ìyẹn ọlọ pẹ̀lú coronavirus ebola virus lafa disease gbogbo àwọn àyàn nítorí wípé lójú ti òun ó gbé wá òun náà ni kí aburú ọ̀sẹ̀lẹ̀ sawe èèyàn true intẹ́mfímú true in kati wọ́n mú sumato ọ̀run bolu ń se wá arábì sallallahu alaihi wasallam in bá wọn sọ̀hábà sọ̀rọ̀ jọkan هذا من حديث أبي سجل الخدري أخرج الإمام أحمد والحاكم tabarani wa ghayruhum rahimahumullah àbúrúsàlà àṣàárì ó náà bí wá pẹ̀lú àwọn jọkan sọ́rọ̀ wá tó rọ́bí wá sọ́lá màrí àníbì wá sọ fún wípé hmm, ẹsì máa wo Allah subhanahu wa ta'ala ó ti dé ma wípé fanáwù ummati bi tọ́ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ umma mi tí wọ́n gbà pàdé ọlọ́run tí wọ́n ti gbẹ́mì mi títàn wọn ibi nǹkan méjì yóò ti pọ̀ mẹ́ títàn wọn umma yìí ọlọ́run méjì kan o bí wọ́n àwọn ọ̀tẹ́ ogun lẹ̀ wọ́n máa parọ́ mọ́ yín wọ́n máa pè é ní pa. àìmọye wọn ó gùn nù yí wọ́n fi gbọ́gbọ́n ẹlùmí ọ̀pọ̀ owó ègún ẹlùmí àdáwó ègún ẹlùmí ọ̀ta tó fojú hàn tọ́jọ́ tààtàyé tọ́jọ́ mọ̀ bí adama fara ummati bi ta'ni wa ta'un bákan náà ta'un tó ti kejì ni an ya rasulullah abu musa ni yo banya وهذا الطعن قد عرفناه فما الطاعون tí ó bá ní tọ́ánù tọ́ánù ọ̀tàgúnni lọ́kọ̀ ogunni lọ́bẹ̀ ogunni dà a mọ̀ túnmọ̀ rẹ̀ ìdá nẹ́bí fama tọ̀rún èwú wá tún ni tọ̀rún ẹ̀ẹ́n tó tọ́sọ̀fóònù náà tọ́ kọjọ́ ọpọlọ àwọn dókítà ọwọ́ asẹ́sọ̀sọ̀fọ́ àrí pé tọ̀ọ̀rùnù tẹ́ ń wò yẹn wá yù ojúmójìlọ̀ wá gbà wà wá yù àdá ìkún mínàlì jínní àwọn kẹgbà wá pé wá yù ìhùwánìkún mínàlì jínní ẹlẹ́ẹ̀kejì gbogbo ọ̀nà tí gbólò ìhùwánì wà mẹ́ ọ̀fẹ́sẹ̀mọ́lẹ̀ sọ́rọ̀ ìntánibí sọ ní wípé tọ̀rúrù tẹ́ ìdímilérì ìsọ̀fin o náà ni wáxù ikhwanikum minal jinn kí ni bá ń pè wáxù wáxù ni àtọ́nàtù albáqina allati la tanfud hmm. tí wọ́n bá sáàyàn lọ́gbẹ́ táwọn báyìí táàrin lára ìbáyìí tọ́ anụnụ láti ta ní ẹ̀tìta ló gbẹ́ o wọ́n sa ń kùn ní o wọ́n sa ní orí ní o wọ́n sa lápá ní o àárín ṣùgbọ́n wà pé à wọ́n bẹ̀ ládà kan ìfún rẹ̀ wọ́n sa ní àdà lórí kan orí rẹ̀ tọ́ anụnụ. wọ́n ta ń ban nǹkan kí wá ní wákùzù ó wá ní ìdàkejì ti tọ́ ánù òní tí wọ́n bá fi gúnyàn wọ́n fi yààyàn ọ wá jẹ́ pé láti inú ni ó lè mọ́ hàndé ó sì lè hàndé awọ́rì ẹ̀rán tẹ̀lé kó tó keegun kí wọ́n wá lọ rẹ̀ yáyàn ní nǹkan láti ibi tí ẹ̀rán ti gbára léegun ṣe pé àrí bẹ́ẹ̀ ànábì ní tọ̀ọ̀rúnù wákùbù àjá ìkúnmínà jínní ọgbẹ́ àwọn ọ̀tá yínú àwọn àlìjànú láti nú àní àmà ti sẹ́wọ̀n jẹmọ́ ọkọjá ń tí àwọn dókítà lè mà bí ọkọjẹ́ mú ní tẹ̀sí fẹ́ mà méjìlò náà wá pín sí wọ́n lè bùyàn láti inú àwọn àlìjànú yìí nígbọ̀ jẹ́ wípé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run fi mọ̀ wípé kúwọ́tù tàṣákùlì wà súrátù tàṣákùlì wà jẹ̀rẹ̀yàn fi jẹ̀mí àdọ́ ìlú insan bí súrátù jùnúníyà ọlọ́run fáwọn àlìjẹ̀nà gbogbo tí wọ́n kà lẹ́hùn kéyìn ó lè mọ́ change kéyìn àlìjẹ̀nà tọ́lọ ń dá tó jẹ́ pé ó tó mọ́sálásí mẹ́wàá ó sì ga tó kòkó house méjìlá tó bá wá fẹ́ ṣe kàmbì kan ó lè gba ibi tí ò jù báyìí lọ níbi ojú olẹ̀kùn ó lè gbà wọlé yóò change bó ṣe tó yóò fún rẹ̀ ẹ̀rọ tán pátápátápátá ọ́sẹ̀lẹ̀ sáwọn ọ̀pọ̀lọpọ̀ náà sọ̀hábà tó wà nílẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀

ị yarakum wa qabiluhu min o la tarawnahum òun àtàwọn èèyàn rẹ̀ wọ́n rí níbi tẹ́ẹ̀ kiri yẹn rí a níbi tẹ́ẹ̀ kiri yẹn oúnjẹ náà la e e e e kòrónà ló kálukú ń bẹ̀rù èsù gbogbo ń tà mú lómi táǹjẹ lóúnjẹ wọ́n lè pò wọ́n lè kọ́ bọ́yàn lójú bí ẹ̀sẹ̀ lajúlẹ̀ àwọn eré àríyàn tàbí òjò wọ́n kọ́ bọ́ lójú náà wọ́n lè gúnyàn lọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti bá lé àwọn tọ́lọ ní ọmọ sọ̀kú kò sí tí wọ́n ní títẹ́ ànúbìwá ni tọ̀rúnù tí ẹ̀ wáxù ìṣwánìkan mínàlì jìn ọgbẹ́ni tó jẹ́ pé àti inú olọ́gbẹ́ yẹn ó ti fẹ̀ ìyí máa kọ́ parẹ́ mọ́nú náà tàbí kó tún déta wọ́n ní kò yí á o egbò tí ọ̀wá sí ní ojú ara ń bì wọ́n sá ti tẹ́sẹ̀ kan ah kí ní pé inú ìfúnwọ́mọ̀ ti ń jẹra kò sì sí ní ìrẹ́gẹ́ta èyàn máa parọ́ ah, dókítà ìtàn ah, ó

ọ̀tá àtayé tààjọ ríra wa tó dọ̀bọ̀nà bí àdámà wọ́n ní wọ́n pàwà pàwà pàwà pàwà ọ̀tá àtinú àwọn àlìjẹ̀nà táà tó fojú rí ẹn náà tó ń gún àní bí ẹ̀ tẹ́ ìyàwó lọ́bẹ̀ ni ń gún àní ní àtìkè ní àtìkèjì sàtíkètì àlìjẹ̀nà ní fẹ́ ẹ̀ntọ́lọ̀ bá gbọ́rọ̀ rẹ̀ gbàbẹ̀ ẹ̀ntọ́lọ̀ bá gbọ́rọ̀ rẹ̀ gbàkanu méjèèjì sàtíkètì àlìjẹ̀nà ní yálà ọ̀tàlọ́pàá ní bí ẹ́ ṣe pààyàn téèyàn ò sọ́ọ̀tì bí ẹ́ ṣe kí ni o bí ẹ́ ṣe pààyàn téèyàn ò sọ́ọ̀tì jẹ́mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ní olórí burúkú mara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó pè bẹ́ẹ̀ tí ó dìjà ní wá gbogbo ayé mọ́ pààyàn pààyàn ó mẹ́ pẹ̀kẹ́ ẹ̀kẹ́ sáyé mùsùlùmí kódà èyí tí wọ́n fòókò ẹ̀sìn pánpánpánpán àti rẹ̀ padà tú ìkíníkà owó bókó arámọ́ kankankan ó kọ ẹ̀sìn wọ́n fi pánpánpán àti rẹ̀ padà tú kányìn náà ọlọ́run sàn yọ ìsìláàmù yìí gẹ́gbó ẹ jẹ́ pé mùsùlùmí ló ṣe é pa ìsìláàmù ò ṣe é pa torí gbogbo àyè láyè ìsìláàmù gbogbo bí ní ń gbé anábì wá ní wọ́n payín payín payín payín payín payín ọ̀tá àtayénu ìbọn ni o àdá ni o ọkọ̀ ni o ọfà ni o ṣùgbọ́n ọgbẹ́ bá bá bí eléyìn àtìta ni ó ti wọnú bọ́bá wọnú ọgbẹ́ kẹtù wá wà tọ́jẹ́ ti àdìjẹ̀nà àánú òtù máa sọ́sẹ́ se yí látinú tọ́nà bá wá fọ́sẹ́ ń se yí ẹn tọ́lọ ń bá pí ọgbà bẹ̀ lọ fàfí kúlì ṣàhádà ìwé ìní fíyà jíọ́ tó bá lálìkì àmà ọlọ́n ti fóntán ó ti gba ìwé ẹ̀rí àlìjẹ̀nà insha allah bí anabi sallallahu alaihi wasallam bó ti bá ní sàlàyé àwọn bọ̀ ó ń ṣe ọlọ́run tó wá níbẹ̀ ṣe ń wo tọ̀rúnù ìyà kan ní tọ́jẹ́ wípé ó gbí bàbí yìí طائفة من بني إسرائيل أو من كان قبلكم وتفي يجي وكري تيوتي ساجوي نينو بني إسرائيل تبامي تيوتي لو sọwájú àbí نينو nínú وكان في qisati Bal'am balaamu yìí ábídù ni ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run wá fún ní ìyọ̀ǹda àwókọ rẹ̀ kan ọlọ́run fún láwókọ ara rẹ̀ kan tó bá ti fi pé ọlọ́run ọlọ́run ń yóò rí bẹ́ẹ̀ ní kọ ọlọ́run ọba ń bẹ ń tóòtọ́ alismul a'zam àbí ismullahi al-a'zam ó kọlọ́wọ́ bá tó tóbi jù ń bẹ agbàgbọ́bẹ̀ ṣùgbọ́n àwọn àhàdíìsì tó wá lórí ókọ lọ́n tó tóbi jù tẹ́ pé tí wọ́n fi bẹ lọ́n dáun tí wọ́n bá fi pè é sọ́rì tí wọ́n bá fi bẹ yóò fún yàn ní tí wọ́n bá ń fẹ́ tí a bá fi pè yóò fún yà àwọn àdífù rẹ̀ pọ̀ òdè ní ẹlẹ́ẹ̀kejì ẹ ń bá lò ní lọ kọ́kọ́ bó òdè kó di ákà ṣe ń tánà bí wí ni àbókò àlìjẹ̀nù torí pọ́pọ́pọ́pọ́ bàbá ní simula ti ọ sọ fún gbogbo mùsùlùmí gbangba ẹ̀rí rẹ̀ sí wà ṣùgbọ́n àdísìmìlà anzọ́mù ìsìmìlà anzọ́mù gbogbo wa náà lámà nígbàtà yànnànẹ́ ní yànnà bóríjà kìí ṣe kútùbà mẹ́wàá láìsọ́ ọ̀rọ̀ paramaka ọ̀rọ̀ balẹ̀ àmù ni mo bá débẹ̀ tó bá pè ọlọ́run bá pẹ̀lú àwọn òpè ọlọ́run dà lóhun àwọn èèyàn rẹ̀ wọ́n wá gbọ́ pé ànàbí mùsà ń bọ̀ lọ́dọ̀ àwọn ibẹ́ sì gbà sílámù ọ́fẹ́ sọ̀rọ̀ kún wọ́n gbà sílámù wọ́n bá láwọn ọba jà ní wọ́n mọ́ bá já pọ́tà lọ bábà láàmù wípé agbára àwọn ò lè ká ànàbí mùsà àtàwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n kọ́ wá bó àwọn gbìyàn pé tọrọ jama ẹja sọ rárá o aláwọn èèyàn kan lórí ìdànàwà o wọ́n wà ní wọ́n fẹ́ ṣe tọ́lọ́un yóò wà ní kò ṣe é ṣe tí wọ́n ní mọ̀ ní yóò ní ìgbọ̀ ajẹ́ kọ́ ẹ lọ sọ fọ́lọ́un kò lóní òun ló sọ ṣe èèyàn ti pínlẹ̀ lọ́wọ́ ọba alẹ̀ rí nígbò sí pẹ̀pẹ́pẹ́pẹ́ àtìkòtọ́lọ́ ní ó kú ètí ìtò lọ́wọ́ tó lóòtú dídọ́ lọ́wọ́ bó òkè níjọ́ tó wá lóòtọ́ lọ́wọ́ ọba alẹ̀ sígbà tó lóòtọ́ lọ́wọ́ bó òkè ọjẹ́ 40 years kọlù tó ẹsẹ̀ wà mú ọlọ́run ti parí ètò ìpẹ́ àwambọ̀ bàláàmù yìí àwọn ìsàlọ̀ ọba ah ó ní ìtẹ́ni kò sí òun lété o bí ìgbà tí àrùn ń sọ́lọ̀ nù pé kọ́lọ̀ ó fi nǹkan sí rẹ̀ tí ó rú ẹ̀bá làkà ìmú wọ́n ni ọba wọn sí náà ní kọjá lọ pẹ́ láwọn àgbàgbà ní wọ́n bá ronú ẹjẹ́ wà nǹkan fún ẹjẹ́ wà nǹkan fún ní bá kú fún jẹ̀mọ́ kí wọ́n fi ayé fáàyàn padà kó wájú ọlọ́run kìí ṣe bí ẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ló jẹ́ pé gbogbo agbọ́dọ̀ máa bẹ lọ́n wípé allahumma thabbit aqdamana ihdina siratal mustaqim tó yẹ pé àfi akọ̀ àáwílẹ̀ ẹ̀mẹ́ 17 lójúmọ́ ó tún wá lè lé gbogbo àkókò bá ṣe ń wojú lọ́wọ́ bá sí wọ́n fún Balaam ńgbà ọgbà ní ẹ̀dùn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe àdúwà ìpé ń bá ọba rọlìyàn lórí wọ́n padà wọn wípé nínú kí 70,000 kú nù pẹ̀lú wàbá kọ́tọ̀ payín fódìdí oṣù méjì ìwúlẹ́mù ah sọ́sọ̀ nǹkan mẹ́ta fún ẹ̀ wọ́n bá ní àwọn mú àjàkálẹ̀ àrùn lásọ wípé ọlọ́run a máa lò ń gbà mí láti fi ṣe ìjìyà fáwọn èèyàn kan èèyàn ọlọ́bẹ́ fìrìáùn òun náà bákanáà ó àtàwọn èèyàn rẹ̀ wọ́n kọ̀tọ̀ lọ́n kọ̀pẹ́ rẹ̀ ọlọ́run bá sọ àjàkálẹ̀ àrùn kalẹ̀ fún wọn yankú yankú wọ́n bá lọ ké bá nàbí Musa wípé yá Musa dúró lánàá rọ́bàk la in kashafta annar rijis la nu'minanna lak wala nursilanna ma'aka bani Isra'il tó ọba lè bá ní bẹ́lọ́n tó bá lè bá ní mú àjàkálẹ̀ àrùn ìkó àgbọ̀ọ̀gbọ́ a ti kú àmà ní sọ̀rílà fún ọ lẹ́yìn ọ̀pọ̀pọ̀ táwọn ẹ̀mẹ́ ti kúnnú wọn ọlọ́run wá stọ́ọ̀pù ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n tó padà asìlù asìlù tí ọ̀bọ̀rọ̀ ìpìlẹ̀ tí ọ̀bọ̀rọ̀ kúrò lẹ́mìí mùsùlùmí o náà ni tí ànẹ́bì fi ń bọ́ abúlábìn abbas lábọ̀yó wà alam annama asọ́baka lámìyẹkún lè yóò sí àkì wà máa àtọ́ àkà lámìyẹkún lè yóò sí ìbàkì lọ́rẹ̀ ma mú lọ́wọ́ ni fi sẹ̀sẹ̀ ní ẹ̀tẹ́ ìjáde ń bẹ̀ máa àsọ́baka in bá bọ́ nú bànújẹ́ láyé lámìẹ̀kún lè yòó sí àkì kò sínú tí ẹni ó fò oru kò sínú tí ẹni ó fò oru in tí ẹni ó sí ọ ní ìsìyàn wà mọ́ àkọ́ àkà in tí ọba sí ọnú aburú lámìẹ̀kún lè yòó sí ìbàkì gbogbo ayé ò lè fi sí ọ wàláì ìlú glọ́fù ìlú kìrìkan kó wà sáfin gbà ó bó sì ń lọ tèmi kèéjì ti pé mọ́ dẹ́jà ẹmẹ́jà dẹ́jà ó mọ́ ń lọ bí tí kòrónà ti máa tí ìsìnú ẹ̀ tọ́lọ̀ fẹ́ fi tàdánwò fún wàláì èyí ó tún kọjá ń bẹ̀tàn gbogbo ẹ má tún fìlà yóò tún máa kọ̀ǹkẹ́ lórí èèyàn pé ẹ̀wà o kòrónà ẹ̀ jẹ́ afurasí o àbí kí ní ìfẹ́ẹ̀kì gan ni ṣé fìlàpẹ́já lọ kọjá ń bẹ̀ kẹ́lẹ̀ mi ọmọ náà tó lọ pọ́ wọn fẹ́ kọjá ń bẹ̀ tó bá jẹ́ pẹ́lú mi ìfẹ́ kọjá ń bẹ̀ tó lọ ń sọ pé nǹkan wọn bo yọba yọba tó dárò máwùn yẹn lójú jẹ́mà wọ́n tún bá bọ̀ díẹ̀díẹ̀ rẹ̀ láyé ẹ̀bọ́lá báwo ti máa wínú torí pé ètò mbẹ̀mbi tó kù náà dìsí náà àmàwà ẹ̀mẹ́lọ sùkú o tó ń ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sí wá ń bẹ̀rù tó táà bẹ̀rù ọlọ́run nǹkankan ń bẹ ẹ̀kí gbogbo o sí a nke, ń ṣe ọyẹ̀ wọ́n sọ pé ẹmọ́ ìnáwó tí a bá ní àrùn kan ràn tó pé àǹfàrà kanra àbí nkẹta nìkan bá ti gbámú kí ló lè na tó ń tọ́ bá ti ní bá ṣe pẹ̀lú owó obìnrin kan ara òkè òní bí ọdún mẹ́jọ sẹ́yìn lówó kan lọ owó ọ̀dá owó arajà ní agbeni látòkè òkè Eh, eh, eh, bóyọ́ bí ẹ́ ṣe máa ṣòwò àwọn olówó bí 2000 ló ṣe ní bí 1000 ọ́sàbàjà tí ọ́rọ̀tàn ó sì wàlé ṣùgbọ́n kọ́dà ìjọ ní ó ti sùn bóyá bí 9 bí 10 wàlá alámìlẹ́lẹ́ lẹ́nì kẹfà kànlẹ̀ kò pé òun fẹ́ rajà òun ti sùn kankan ẹ̀dàkù ẹ̀dàkù bíga bí kan ní ọ́sà dìde fi hàn ọba tajà fún nígbà tí wọ́n tajà fún ọtán owó tí wọ́n fún ní báńkà wo owó rẹ̀ tọ́wọ́ nọ́mbà náà láàárọ̀ látòkè o lọ́ba tó bá láàrin owó jẹmọ́ ẹwọrú ìrìn tó wọ́n ti rìn rìn rìn rìn rìn gbogbo àwọn èèyàn ẹwà tí ẹ máwọn àfáà náà mi lórí mímbàrí wọ́n wọ́n sọ́kà sí ẹ̀yà mọ́ bọ́yàn lọ́wọ́ o gbogbo tó jọmọ́ nǹkan ẹ̀sìn ó sì ń ìrèzì ẹ̀ ó sì náwó jẹmọ́ra adùn tó bá jọmẹ́jọ abẹ̀rẹ̀ Umar fẹ́ wọ Sham tọ̀húnù sí wà mẹ́ èèyàn mélòó ló kúnnà sọ̀hábà níbi tọ̀húnù yìí bákan náà ìbéèrè wà wípé ṣé gbogbo ẹni tó bá ti kámẹ́ ní ìlú ó ní ọ̀gbọ́dọ̀ jáde gbogbo òlù tá a bá ti gbọ́ ilà àgbọ́dọ̀ wọ̀ àbí àyàfi wà bákan náà àwọn èèyàn ìjọba nàìjíríà tí ọ̀lọ́ kó àwọn èèyàn wa ti ń China ṣe wọ́n ti ka àdíìsì fún ẹ pé ẹn tó bá mú ọba ti mú náà ní ibi ọba wà náà àbí wọn ìráyè lọ kó wọn eléyìn kọ̀kan wá in tó kí ni sọ tó sì general wáyé síwájú lórí ọ̀rọ̀ àrùn tó bá di jùmọ́ ṣùgbọ́n lẹ́ni inṣàlá ramán tàbá ti sálámàtà a kọ àdúwà mẹ́ta fún ààlẹ́ tí ìtù tó ródìdí kútúbà tó láwọn náà a ti ṣùgbọ́n kásà tẹ́ a kà fún a pè fún a inṣàlá ramán ṣùgbọ́n kèé ṣe dandan ní kéyìn òdúó ẹ̀dáfù kèé ṣe dandan a fi ọ̀rọ̀ kankan dẹ́nì kankan dúró tàbá ti kí ṣùgbọ́n àtọ́ ìbáàjì yàn kan lọ́bá kú mọ́sálásí ọ̀ràn tí ń bẹ lọ́rùn ti sàáfà ntí àfọ òfin ní títí lọ́dọ̀ ọlọ́run ó nu wọn èkéwú tán wọ́n wá mú oore bẹ̀ nitori òde mọ́lé abadan nítorí ẹ ń bá ṣe bẹ́ẹ̀ yóò kò ọlọ́run àwọn àgbàlagbà ní ìntà bá ti jọ ni àìfi ìsàkọ́ sí ni kí lájọ ni àjọlọ́lọ́ ni tọ́lọ́ ń fi ń wú odidi ànábì rẹ̀ fún ẹni tó jẹ́ olòsì tí ó tò rí na Ibn Maktum nítorí pé ànábì ọlọ́lọ́run ẹni náà ọlọ́lọ́ àjọnilọ́lọ́ lọ́dún méjèèjì táàfà àbáwárí nàrí tọ́lọ ń bá sọfà nàbì tí wà ń dè mẹ́lẹ̀ ó fi àpamọ́ fún rẹ̀ ni ìlọ́pàá tó jẹ́ pé tẹ́ẹ̀bá ti rẹ̀ tí ò lè fún ní sánàbì mú wa kò kúnlẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ atarawa má bínú sí alátìsámá wọ́lájọ kò sọ rẹ̀ tí aburú bá sì ń járìnrìn lórílẹ̀ nídìí kàtíkèjì tí wọ́n lọ́nà bá fi ń ṣe bẹ́ẹ̀ mọ́sà àlàwà mẹ́ wọ́lájọ kò sọ rẹ̀ lára àwọn àdúrà táwọn èèyàn máa ń ṣe tí ìdí agọ̀sọ̀ lọ́wọ́ ọba tó wà nú ẹ̀ o ní kí n kó rújú tán báyìí káwa mọ̀ pé ọlọ́run ọba sì tẹ̀tẹ̀ náà ni kí ni ìbàjẹ́ mọ́sá gbàdúrà ọba sì jẹ́sẹ̀ náà ni tánàbí ní ìgbà tọ́lọ́wọ́ tó ní fi àdẹ̀wò kàn mọ́ lórílẹ̀ ìgbà tẹ́nì kọ̀ọ̀kan yín bá rìn lórílẹ̀ tí ó sẹ̀sẹ̀ lọ́rùn rẹ̀ mà tẹ́sẹ̀ bá ti bẹ lọ́rùn yín wà lọ́lọ́ màdẹ́yìn wa àti lóko wa àjàkálẹ̀ àrùn ọlọ́mọdé ọwọ́ ìlú yìí wọ́n lájọ yá sí ọ̀pẹ́ pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà àti ìdùnnú wá jẹ́ àpàdé ojú rẹ̀ ìgbà tó bà ní ká máa bọ̀ wọ́lájọ́ kòsòrò la hawla wala quwwata illa billahi al خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية رب العالمين جميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام إن الله سبحانه وتعالى هو المتوحد بتدبير الأمور وهو المنفرد بتدبير الأشياء كلها لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل فإن الله سبحانه وتعالى ينزل من السماء بلاء ووباء متى شاء كيف شاء فيصيب به من يشاء من عباده يكفر به سيئات قوم ويرفع به درجات قوم ويجعله عذابا عادلا لقوم آخرين فلله سبحانه وتعالى حكمة بالغة في هذا التصرف الإلهي في إنزال البلاء من السماء وإن رسول الله صلى الله عليه وسلم قد بين لجميع المسلمين أنه من أصابه شيء من هذا البلاء مؤمن بالله متيقن وراض بقدر الله وأن الله سبحانه وتعالى هو الذي تصرف فيه بهذا البلاء فإنه سينال خيرا كثيرا أمة الإسلام وقد استصعب الأطباء التفريق بين الوباء والطاعون فإن الطاعون يختلف عن الوباء ولكن من الصعوبة أن يفرق الأطباء تفريقا بين بين الوباء والطاعون فالوباء هو المرض العام والطاعون هو الموت العام بينهما التوافق في بعض الجهاد ولكن أمتنا مما يدلنا على التفريق بين الوباء والتوعيد أن رسول الله صلى الله عليه وسلم أخبر هذه الأمة أنه في آخر الزمان لا يدخل المدينة المسيح هذا جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه والحديث مخرج الصين من بخاري ولا الطاعون فإن الطاعون لا يدخل المدينة وقد جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أن المدينة أرض وبئة قدمنا المدينة فإذا هي أرض وبئة وجاء من حديث بلال رضي الله تعالى عنه أرضاه أخرجونا إلى أرض الوباء ومما يؤيد هذا التفريق بين الوباء والتوعون ما جاء في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عنه في قصة ناس من عكر أو أرينا قدموا المدينة واستوقبوها واستوبلوها واشتوا المدينة فأمر الرسول صلى الله عليه وسلم باللقاء إلى آخر قصتهم هؤلاء أصابهم الوباء بالمدينة وأن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا حقيقة التواعون هذا الذي جاء من حديث الذي أخذه أحمد والحاكم في المستدرك وغيرهما من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال فناو أمتي بالطعن والطاعون قيل يا رسول الله وهذا الطعن قد عرفناه فما الطاعون قال واخذوا أعدائكم من الجن ففي كل شهادة ففي كل شهادة فالطعن الظاهر البارز هو الطعن من أعدائنا من الجن من, من الإنس أما الوخز فهو الطعن الباطن وهو كذلك من أعدائنا من الجن ولا تفهم هذا العقول وإنما يتعرف عليه من قبل الشارع فإن رسول الله صلى الله عليه وسلم فرق بين هذا وذاك وعلمنا لكنه أثبت الشهادة في كل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 اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام حذرنا رسول الله صلى الله عليه وسلم من الخروج بأرض كنا عليها ووقع فيها الطاعون وكذلك منعنا من دخول أي أرض سمعنا بوقوع الطاعون بها جاء في الصحيحين وفي غيرهما عن طريق إبراهيم ابن سعد ابن أبي وقاص أن أسامة ابن زيد يحدث سعدا عن النبي صلى الله عليه وسلم أنه قال بل وفي رواية عن طريق عامر بن سعد أن سعدا سأل أسامة أسمع شيئا عن رسول الله صلى الله عليه وسلم في الطاعون هل قال رسول الله صلى الله عليه وسلم شيئا عن الطاعون فقال نعم سميت رسول الله صلى الله عليه وسلم يقول عن الطاعون أنه إذا سمعتم بالطاعون إذا سمعتم بالطاعون فلا تخرجوا إليه وإذا وقع بأرض وأنتم بها فلا إذا سمعتم بالطاعون فلا تدخلوا على أي أرض وقع به وكذلك إذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا منها ولكن ماذا حدث بين أمير المؤمنين عمر بن الخطاب وبين وجاء المهاجرين وكذلك وجاء الأنصار كيف جمعهم عمر لما أراد دخول الشام ثم ماذا قال أبو عبيدة رضي الله تعالى عنه ففي هذه القصة نتنفس طويلا إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في الربقية نسأل الله الرحمن أن يقينا وإياكم من سوء العاقبة وأن يقينا وإياكم من الوباء والبلاء وأن يؤمننا في أوطاننا وأن يرفع عنا المصيبة والبلاء والوباء فهو على ذلك قدير وبالإجابة الجدير وأن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم اعز الاسلام المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين من اليهود والنصارى والكفر الذين يقتلون أوليائك ويصدون عن سبيلك اللهم ربنا احصي اعداءنا واعداءك عددا واقتلهم بددا ولا تبك من احدا اللهم ربنا واحفظ صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا يا ارحم الراحمين اللهم ارفع عنا الوباء والبلاء اللهم ربنا ارفع عنا الوباء والبلاء اللهم ربنا فعلنا الوباء والبلاء يا أرحم الراحمين ومتعنا بعافية تامة إلى الممات ولا تحوجنا إلى طبيب يداوينا يا أرحم الراحمين اللهم ربنا عافنا في أبداننا وعافنا في عقولنا اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما نحن أهله فنحن الذنوب والمعاصي اللهم ربنا وفقنا في جميع أمورنا فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مفلات السيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا